حقا والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé títí gbọ̀nyìn ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmsùdín Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pékíládà rẹ̀ ọmọ bá bàbá wọn. ṣítù ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé síríkì ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà. àwọn náà ni imam ishaq abọlọrẹ muhammadu awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́bẹ̀ẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. bisimilah alhamdulillah amma salatu wa salamu wa ala وعلى كل من سلك مسلكه إلى يوم الجزاء فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba. alihamudulilayi. ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó mú wa bẹ̀rẹ̀ rọmọdọ́ọ̀nù ti ọdún yìí òun náà ni rọmọdọ́ọ̀nù wa tún di méjì pẹ̀lú àánú ọlọ́run díẹ̀ díẹ̀ náà ni nǹkan ojú ayé ojú àwọn ẹ̀dá ẹ̀dàbí ìgbà tó jìn kò ní pẹ́ báyìí a ti kiri pé ọjọ́ kan ti lọ kò ní pẹ́ báyìí a ti bẹ̀rẹ̀ sí sọ pé jọ̀wọ́ la bẹ̀rẹ̀ rọmọdọ́nù ló mà ti parí torí ẹ̀ náà ló fọ́ tó fi dá sí pé kíkó wa wá amọ̀ra sí dáadáa ṣíṣe torí pé ọjọ́ ayé ń sáré kò jẹ́ ìdẹnìkan nígbà tí ká jìnnà tí wàá bàjẹ́ ká máa rántí kọjú ayé ta wà nínú èyí ń sáré. bí mo bá yẹ tá a fi bẹ̀rẹ̀ lánàá tá a bẹ̀rẹ̀ Ramadan wa àwọn kan ti kó láyé wọn gba tànà wọn aláǹfààní àti gba tòní. àwọn kan ti gbà lónìí pàápàá ṣùgbọ́n làwọn bá ò fún wọn nígbà láàyè pé kí wọ́n dúró sínú. a ah, gbogbo àwọn tí wọ́n lè ṣẹlẹ̀ sí àfihàn wọn o. a fi ń gbé títóbi fún Ọlọ́run ọba àti tí ń pè wá padà lọ síbi pé ẹjẹ́ àsìláhùn láyè a ní ká wá ṣe láyè èrè tá a fẹ́ jẹ́ nínú ẹ̀ nínú ilé ayé tá a wà tó máa tán yìí èrè kan ṣó tá a lè rí jẹ́ nínú ayé náà ní ká sin ọlọ́run kí wá ní ìlànà ìjọsìn náà ìlànà ìjọsìn tá fẹ́ ṣe láyé náà ní táwọn ànábì ọlọ́run ọba ṣe àwa kọ́lá fẹ́ gé ẹ̀sìn kalẹ̀ fúnra ara wa torí ọlọ́run ló ní nǹkan ẹ̀ inú ìlànà ìjọsìn náà ní tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí à ń gbààwẹ̀ nínú oṣù tọ́lọ́ ń pè lóṣù àwẹ̀ fún wa nínú ìlànà ìjọsìn náà òun náà ní ká kírun tába ti gbọ́ pásìkò tọ́lọ́wọ́n bá tó ní ká sí òun tó ká dìde ńlẹ̀ ká fi tá à ń ṣe yẹn lẹ̀ ká fi hàn àwọn tá a jọ ń ṣe níbi tá a ti ń ṣe pé ọlọ́wọ́n bá tó ń pè wáyé pàtàkì jù wá lọ o òun ló ní wá ló ní tá à ń ṣe lọ́wọ́ o ó lè dá a rí yanjú ó lè má dá a rí yanjú o ó lè fún wa lẹ́ẹ̀mí ká parí ó lè má dá a rí parí o ká wá lọ ṣe tọ́lọ́hún ń ta wá ṣe láyé rè o àbí ọlọ́run tó mú wa bẹ̀rẹ̀ rọmọdán náà kó jọ nínú àánú ẹ̀ kó jẹ́ tí aláǹfààní àti yọrí ẹ̀ nírọ̀rùn. láti gbogbo ẹ̀yin ìyá wa àti gbogbo ẹ̀yin bàbá wa ìmọ̀ tiẹ̀ wá dé lásìkò tá a wà yìí ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà míì tí wọ́n ń gbá rẹ̀ pẹ̀lú ọjọ́ orí wọn a máa wá yà yàn lẹ́nu pé náà ti ní excuse ó yẹ káwọn eléyìí sọ pé àwọn ti dàgbà ṣùgbọ́n wọn nágbàlagbà ò lè gbà rẹ̀ àwọn bàbá yẹn máa ń yà eléyìí ní ìmọ̀ yìí máa gbà kẹ́yìn ẹ̀jẹ̀ ń gbà á wọ́n fara wọn sí lọ́hùn wọ́n fara wọn gbolẹ̀ fọlọ́hùn àìmọye àwọn àgbàdì tí wọ́n kọ́ sí ẹ̀kọ́ tí làwọn mú kiri àìmọye àwọn àgbàdì tí wọ́n kọ́ sí ẹ̀pẹ́ lẹ́ẹ̀dẹ́ bí làwọn ń gbà káàkiri àìmọye àwọn àgbàdì tí wọ́n kọ́ sí ẹ̀pẹ́ àwọn ń bá àwọn èèyàn ṣáájú tí wọ́n ń lu àwọn pàṣẹ àwọn èèyàn ah allahu akbar kabiro àwọn àgbáárí ọlọ́run jọ má jọ ń tán lórí ilẹ̀ o. àmín. torí tí yorùbá bá ń sọ pé ọkọ ní tán lórí ilẹ̀ àfi ká máa là àgbáárí olóńkọ́lọ́n kò jọ àwọn àgbà olùsílọ̀hún ọlọ́run jẹ́ máa jẹ́ tọ́ lórí ilẹ̀. a kí gbogbo ẹni bàbá wa gbogbo ẹni yá wa yìí bákan náà a kí gbogbo àwa ọ̀dọ́ náà lọ́kùnrin lóbìnrin. ṣe rí nínú àwọn àkíyèsí tá a rí náà nípa àwọn ẹlòmíín ń parọ́ wọ́n ń ṣépè fúnra wọn. báà bẹ́ẹ̀ ṣe dé yóò ti gbéra ẹ̀ ṣe oríṣiríṣi èpè á lóun ò wá òkè ni àṣẹ rí inú òun báyìí àwọn tẹ gbọdọ̀ gbà rẹ̀ ìfàtàn tí a ti place on sórí àwọn drugs tó wọn gbọ́dọ̀ máa lò ètò ló ń gbé ẹṣẹ nígbà tí kì í fún ṣe fẹ́ nìkan mẹ́gbẹ́ dání tó fẹ́ nà ẹ́ ìyá ọlọ́run ọba ó nípọn ju yẹ̀ dá lọ lórí báyìí àwa ta lálàáfíà láti gbà rẹ̀ ẹjẹ́ àlàáfíà wa fẹ́ni tó dá wa ẹjẹ́ àgbà fẹ́rẹ̀ fàyà ọlọ́run eléyìí náà tún jẹ́ ọ̀rọ̀ tá a tún ní ká tún fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin ní pàtàkì jùlọ àti aráàsì yìí ò dáa subhanallahi alazim ah ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin bẹ́ ẹ ṣe ń yọ sí gbòòrò yóò bójú mu ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa ẹ mójútó lé ojú ọ̀la yín rà ní àwọn ọmọ yìí àwa ń pàdé ọmọbìnrin mùsùlùmí ní gbòòrò wọn wá ní bẹ́ẹ̀ máa ṣe èmi kan máa gbà rẹ kí ni kan máa lórúkọ mi ká máa dárúkọ ẹlòmíì kó máa lóun ni wọ́n ń bá rí ó gbà rẹ pẹ̀lú bó ṣe wà yìí tóbi ní bá ti ń múra ìmúra yìí táwọn èèyàn tún wò tán tún tù ó pé ah ayé ọmọ ló ti wá ta kọ̀ báyìí dé àgbàdo kéèyàn mọ̀ kọjú ọ̀la òun ni wọ́n gbé ṣépè yẹn o ẹ̀yin ya wa ẹ kó giri mọ́ o kí ni ìfi torí kojú lásìkò tá a wà yìí ìwọ obìnrin tó ń gbá rẹ̀ tó wá mú àwọn aṣọ tó tó expose ara ẹ tó tún wọ́ sọ́rùn bọ̀nà tó ń jáde ń sọ fún ẹ anabi sallallahu alayhi wa sallam ó ní gẹ́jìnà sí kẹ́ ọlọ́run ó máa lọ bá obìnrin eléyìí tó fi tọ́lọ̀ wọn bá fi pamọ́ sára rẹ̀ tó fi hàn àwọn èèyàn tó wá fi ń hàn wọ́n níta anábì ní gbẹ́jìnà sí kí ọlọ́run kó máa lọ bá o àtòun tó wà àtàwọn tí wọ́n ń wò ó torí báyìí ọkọ̀ ń gbà ó yẹ kó jẹ́ ní àdúrà ni ó wá sọ ọ́ rà rẹ́rẹ́ ní ìgbésíkè akéle yìí náà ṣe mọ̀ká démọ̀ lónìí kọ́lọ́n kójọ kó bá tún àwùjọ wa ṣe. gbogbo ariwo wa àfẹ́ rìkìn àfẹ́ wà bàjẹ́ àfẹ́ ká ló fi hàn ọlọ́run kí gbogbo àwọn àbàjẹ́ ètò lè stop tí wọ́n kú wọ́n bá ṣe ń kàn sínú kì í ṣètò bí ò lè stop àǹjọ́lọ̀ kú jọ kó bá wa fòpin sí o. ẹ jẹ́ tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe lè kalẹ̀ fún nínú alukur'ani wa. títà ń bára wa sọ̀bọ̀ lánàá a sọ pàtàkì títẹ̀lé lànà nábì sallallahu alaihi wasallam nínú ìjọsìn àwa mùsùlùmí a fi ń rọ̀ wá kúrẹ́rù ń bà wá àyà wa ń já látàrí tí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn mùsùlùmí lónìí àwọn olórí kan ni wọ́n kàn ń tẹ̀lé àwọn ìmáàmù kan ni wọ́n kàn ń tẹ̀lé àwọn àsátìgbà kan ni wọ́n kàn ń tẹ̀lé àwọn ṣéèkù kan ni wọ́n ń tẹ̀lé àwọn mùdírù kan ni wọ́n ń tẹ̀lé àwọn khalifa kan ni wọ́n ń tẹ̀lé àwa mùsùlùmí ò dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ní kẹ́ni àfọlọ́hún sultan tá à ń tẹ̀lé à ń tẹ̀lé ọlọ́run lára wọn tí wọ́n yàtọ̀ sí ti khalifa kan ìmáàmù kan mùdírù kan ustaz kan wípé olórí gbogbo mùsùlùmí pátápátá làwọn títẹ̀lé tí wọn náà dẹ̀rẹ́ ta fẹ́ tẹ̀lé wọn kò gbọdọ̀ jẹ́ títẹ̀lé wọn láti jàpá ọlọ́run ẹni pé bí títẹ̀lé àtẹ̀lé wọn ni kí wọ́n á fẹ́ kéde oṣù fún wa a sọ pé wọ́n ní àwọn ti mú déètì oṣù fún wa káyọ̀ àwọn náà ṣe irú ẹ̀ ní àyè tẹ̀lé wọn. wọ́n ń pin bí sọ̀rọ̀ pẹ̀lú àtọ̀ àfàlìmọ̀kọ̀lọ́k. sọ́dọ̀ bá ní ẹgbọ́dọ̀ ó yàtọ̀ síbi tí ẹ̀dá ìlú kẹ́ gbà ẹ má tẹ̀lé òun. ká má yapa ànábì o sallallahu alaihi wasallam ká má kọ̀yìn sófin ọlọ́run o ọlọ́run bá wọ́n wa nínú alukurani lọ́pọ̀lọpọ̀ ayé ó ní fàlìyà ẹ̀dàrí kan ní rẹ̀. fàlìyà ẹ̀dàrí làrí na yóò kọ́lé fún àmúrèhì àwọn ní kí gbogbo ẹni yóò tó bá ń ṣe tó takò tànábì. fàlìyà ẹ̀dàrí. Ọlọ́run tí wọ́n lọ ṣọ́ra o. Alladhina yukhalifuna an amrihi. Àwọn tí wọ́n àwọn tí wọ́n ń yapa ìlànà Ànábì sallallahu alaihi wasallam. An tusibahum fitna. Kí wọ́n ṣọ́ra wọn falẹ̀ yá ìdàrí. Wọ́n ní ńlá. Ọlọ́run bá wọ́n dì mí àti. Ó wá gbé wọ́n nìyí kalẹ̀ wá gbọ́n tóbi tẹ̀lé. Àwọn tusibahum fitna. ó ní kí fìtínà ńlá máa ṣẹlẹ̀ sáwọn èèyàn. aw yusibahum adhabun alim. fìtínà táyé ìdààmú dàgbò táyé wàhálà táyé. àdáwò táyé àjálù táyé ọlọ́run ni kó máa dé bá àwọn èèyàn. kí wọ́n má yapa ànábì mọ́ o. wọ́n ní bákan náà àbí kẹfẹ́rí kí ìyá ẹlẹ́tẹ̀ẹ́ ìlérò tẹ̀lẹ̀kẹ́ àmọ́ máa lọ bá wọn. lórí ìdí èyí ibi táwọn ànábì bá fẹsẹ̀ wá ilé ẹja tẹ̀lé o ibi tó bá ti ní ká kúrò ń bẹ ẹja kúrò ìlànà ànábì nìyẹn fi ń ṣe àtúntò ní ẹrẹ́sìn ṣe ẹ wọ àwọn tàràwéhì tá à ń kí láwùjọ lónìí tàràwéhì má do ṣanbó ìbára mi ṣe kéré ìbára sàhábà ṣe kéré sallallahu alayhi wa sallam radiyallahu anhu bọ́ọ̀dì ẹlòmí a máa wá káàkiri agbóhùn ilẹ̀ máa kí tàràwéhì tó ń sọyìn eight thirty ah ó tiẹ̀ ti já ó tiẹ̀ ti èmi náà ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ náà tó ní mo ti fẹ́ máa àti tàràwé àti parí gbogbo ẹ̀. àwọn abẹ́rẹ́ oríṣiríṣi ìrégbè tí wọ́n fẹ́ fi mílíkì owó wọ́n lè ṣe ní ẹ̀wà aago mẹ́sàn-án for anybody láti mọ̀ pé ọlọ́pàá òkun mú ni sí tọ́lọ́pàá ò bá mú ni sí jọ́lọ́ wọn bọ̀ wá ní mú ni. ẹ má jẹ́ access ìdòwò òwò dúró lọ́tọ̀ ẹ̀sìn dúró lọ́tọ̀ eléyìí àlàyé tó pàtàkì tá a gbọ́dọ̀ kíyèsára ni o ẹ má jà ya pa ìlànà tá a nàbì filọ́lẹ̀ fáwọn àlè ó mọ̀ yìí. ọmọ yìí ti rìn láha wa rasulahu faqad faza fawzan azima. ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá nírọ̀ ẹni bẹ́ẹ̀ ti là ó ti ṣorí ilé ó ti jèrè láyé ti jèrè lọ́run. ẹ bá wo àwùjọ wa lónìí tabaríkà kíyèsí kí gan-an kí gan-an ni ohun tó dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà alẹ̀ láwùjọ wa mùsùlùmí tá a lọ́ọ̀rì jìnnà ẹ̀sìn lọ́wọ́ tá a gbé góòdì dání ọlọ́run ní ṣe wá lájà tó fi góòdì kọ́ lọ́rùn tí ọmọ válù ẹ̀. kàmásálẹ̀ lè ṣe máa rẹ̀ yàhámílẹ̀ asfáàrọ̀ àwọn akọ́lọ́lọ́run bá ń ròyìn dà wọn kan ni. مثل القوم الذين كذبوا بآيات الله. kéèyàn máa wá sọ̀rọ̀ rẹ̀ di kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n di ẹrù tíra sẹ́yìn rẹ̀ tí ò wá mọ válùú tí wọ́n di sẹ́yìn ẹ̀. alukurani la gbígbá ní ìwé òfin ọlọ́run. àdéhùn àbí ló kọ́ ọ̀rọ̀ mùsùlùmí yìí ìmọ̀ ló kún ẹ̀sìn wa bìbà tá a lè jẹ tán yìí. ṣé wàá yẹ kó wá jí àwa náà láti máa máa ṣe ṣe ọkà tó yẹ kó jí àwa la máa máa lo ìlà máa mú ìmọ̀ máa pàṣẹ àwa máa gbádùn àìmọ̀ kan bíbí àló dayé rú o àwọn àáfàá tí ò ṣe súnà tí ò sì lànà ànábì ẹ ká máa fi ìgbà rẹ̀ kó bá yé wọn tó tó bá ti ní súnà báyìí ẹlòmíì ó máa ń gbé parí ni kó mọ́ túmọ̀ rẹ̀ àwọn àáfàá tí ò ṣe lànà ànábì tí wọ́n tẹ̀lé bá ànábì ṣe ṣe sìn àwọn ni wọ́n ń da ayé ni wọ́n ń da síláàmù rú àwọn náà ni wọ́n àtàkì ìjọba ẹ̀rí protest tó lọ àwọn náà ni wọ́n initiate àwọn èèyàn ìjáde síjọba ìjọba fa wàhálà ṣùgbọ́n tí yẹn bá rìn lójú ọ̀nà súnà èèyàn á mọ̀ kó gbogbo rẹ eléyìí kò bẹ́ẹ̀ sì mú ilé yóò tọ́ ilé yóò tọ́. lẹ́fí máa rí pé àwa ẹni tó bá rìn ìlànà súnà òun á máa mọ̀ pé eléyìí tọ́ eléyìí yóò tọ́ àwa máa ń jọ ni. wọ́n gbogbo tó bá ti ṣe pẹ̀lú kó bóyá èèyàn fẹ́ dàjọba rú alùsúnà máa ń jìnnà sí torí pàmò fáwọn gbèfé lè yẹn rọ kò fi lè wá gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú pé àwùjọ ń bàjẹ́ àwọn obìnrin wa ń wọ àwọn aṣọ tó ń jáde kí náà lẹ̀ alùsùnà jìnà sí gbogbo wa bàjẹ́ pátá inú súnà a máa ń jìnà sí ni kí tó alùsùnà ẹni tí ń tẹ̀lé lànà nábì sallallahu alaihi wasallam ìkànnì tí ó tẹ̀lé ló ń oní oní tó fira rẹ̀ sínú agbo àdádálẹ̀ agbo fẹ́nu níyàn bá ti gbé ẹ̀sìn sórí ìfẹ́ náà bá ọkà bí ìgbé mi ṣe fẹ́ ṣe tèmi rèé báwa ṣe ń ṣe tiwa rèé anabini fama ragiba an sunnati. falaisa minni. anabini o ti sara àwọn ní o mọ ẹrí ní ẹgbẹrẹ alikiyama ẹ̀gbọ́n tọ́lọ̀ ọba sọ fún nílẹ̀ alukurani ni. wọ́n àdìbò tá à ń kọ́lé nípa ẹja sọ̀rọ̀ adì kan náà ẹja aṣọ kan ohun wa náà ká aṣọ kan ohun wa ètò ìjàdí náà ká aṣọ kan. ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ da gàrí ọ̀fọ́ ọ̀rọ̀ àti àtàyàngbẹ bá a ṣe fẹ́ jákòmọ́ra wọn tí wàhálà ò ní ṣẹlẹ̀ kò lè bára wọn dọ́gba ìṣọ̀kan tó lè di láwùjọ àwa mùsùlùmí lónìí wọ́n náà ní ká dìrọ̀ mọ́ ní tọ́lọ́mù bá fi náà náà sí wa. wà á tẹ̀sí mú bí hablillahi jami'an wala tafarraqu. lórí ẹ̀ la fi ń rọ ọgbà yìí tẹ máa ń sábà pósì nǹkan sáwọn orí sóṣà mídíà káàkiri. wà á tẹ̀sí mú. ẹ fẹ́ kí ebúlé ebúkọ́ ló kàn o wàtàsímù. ẹyẹ gbéra ẹ ṣe pè mọ ẹyẹ fáwọn èèyàn ṣe yẹ̀yẹ́ mọ́. wàtàsímù. kí tó kàn ní ká máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn. wàtàsímù. níta níyàn wa nípa fẹ́ bú ẹnìkan bá fẹ́ bá tẹ̀lé kan jẹ́ àbá fẹ́ bá ẹnìkan lórúkọ jẹ́. wàtàsímù bí hablillahi jami'an wa la tafarraqu. ẹ àbọ̀ níbi díẹ̀ náà bẹ̀rẹ̀ kí n ṣe pàníyàn wa nípa kí n ṣẹ̀sìn ẹ̀ bá ń bu yín. rárá à ń pè é síbi oríire ni tàbí ní ẹṣin tí wọn fi ràn níbi sáyé ẹyẹ ìṣàdádálẹ̀ mọ́tòrí kò sérè ń bẹ̀ tí bá rò pé lè wà ń bẹ̀ láyé tí bá rówó lọ́run abẹ́yàn bá fèrú kú ọjọ́ kò lè fèrú fún àlùbáríkà sí. wa'tasimu. a ṣẹ̀ṣẹ̀ ro ẹ. bi hablillahi jami'an wala tafarraqu. ohun tó lè bí unity láàárín àwa mùsùlùmí káàkiri àgbáyé òun náà ní ń tọ́lọ̀ nbà fún náà nábì síwá o títà alukur'an. wala tafarraqu. ẹ náà lọ tún tẹ̀sí yìí kàdáadáa wàtẹ́sùn ní hábìlì lọ́hìn jẹ̀mí à ẹ lọ sí tẹ̀síìrù rẹ̀. ọlọ́run bá ní ẹ̀dìrọ̀ máàlù quran ní hábìlì lọ́hìn tó wà níbí wọ́lá tẹ̀fọ̀rọ̀kù ẹ má pinra ń yẹ yẹlẹ. sẹ́rí pẹ̀tí pé wáyé lẹ̀ ẹ̀ báyìí. oníkàlùkù náà ti wá níjọ níjọ níjọ níjọ àwọn èèyàn oníkàlùkù náà wá ń kúkú sínú ìjọ rẹ̀ kúlù ní kálukú àwọn èèyàn wá pèsè sínú ìsìlámù wọn inú ìjọba ní kálukú ni kó wá wá ń pèsè sí. sábà wá ń pèsè àkíyèsí pé lè yóò sí nínú ẹ̀sìn ilé ẹ̀ wá la fẹ́ tú ọjà mọ́ yín lórí ọjà wo ẹ̀ wá dálé báyìí sí ìtọ́ lọ. wà á tẹ́símù bí hábìlìláhi jẹ́mi àrùn wà látàfàrà kú. iye tó ń wá náà ni kí gbogbo àjọ ṣòwò ìyípapọ̀ ibi tá àgbọ̀ yẹ̀ ẹ̀sìn wà kéèyàn ti máa rí ẹ̀sìn gidi ṣe òun dà ní kéèyàn rìn lójú ìlànà tọ́lọ̀ ọba fẹ́ràn ànábì sí wa láyé sallallahu alaihi wasallam ọlọ́run nìyẹn ní kéèyàn jùrọ̀ mọ́ o wọ́n lè tafarraqu ibi tágbára wa wà rí àwa mùsùlùmí à lágbára mi bì kan tábà ti fi lè jùrọ̀ mọ́ alukurani subhanallah alazim à apá káwáàtì tábà ti lè jùrọ̀ mọ́ hadith ànábì sallallahu alaihi wasallam kò sí àwọn ọ̀tá náà ti lè pọ̀ tó kò sí gbogbo kò sí tó fẹ́ ṣẹlẹ̀ sí wa a máa bóyí gbogbo òṣòro yẹn ni mo ṣe rí bẹ́ẹ̀ mọ́ lónìí lọ́dọ̀ tí kò mà fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ lọ́dọ̀ yìí àbí kí ló sún àfa kí ló sún mùsùlùmí débi à ń fún gbàdí kí ló ti débi à ń jágbẹ́rẹ́ kí ló ti ẹni di oúnjẹ kí ló ti ẹni di ìfúnpá mùsùlùmí alájà àbí kí ló lè sún yà wá débi à ń rí àrìmọ́lẹ̀ gbogbo orí ilé gbogbo àwọn òfin tó dé à ń bọ̀ ń bẹ̀ wá ṣàlàyé rẹ̀ fún yín o rọmọdọ́nù tó dìyà fẹ́ fi la ojú wa sí dáadáa àní kò wá káwọn èèyàn rì mí nínú àánú àti gbogbo àlòsórí rẹ̀ papọ̀ ayé yìí fẹ́lẹ́ gan-an kò wọ́ ti ń téèyàn máa wá tún sórí ibú nú ẹ̀ ẹ jẹ́ sáré mú dájọ́ díẹ̀ wá fún wa nínú àwọn dájọ́ tá a mẹ́rin bà lánàá nítorí pé àkárè ìdánilẹ́kọ̀ọ́ wa tòní àná ẹnikẹ́ni tí ó bá súnmọ́yàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ ọ̀ràn ńlá ni ẹni náà dá o àwọn yẹn ń béèrè pé irú ọ̀ràn wo ni kìkìrẹ́ bí máa wá ṣe ó sì dá báyìí àwẹ̀ kan ṣe láti gbà ìkejì ní tòní. tí ó ṣẹlẹ̀ láyà ní ìsọ̀rọ̀ náà sọ̀rọ̀. tààrà abdulrahman bin sakhari ti ń ṣe abu hurairah radiyallahu ta'ala anhu. wọ́ọ̀lì. ó sábà yìí pé. ṣe arajulun ila nabiyyi sallallahu alayhi wa sallam. ọlọ́run kan wá wá fún ànábì jẹ́ kan. Fakọ̀ọ́lá alákìtù. Arákùnrin yẹn wá ní eré òjíṣẹ́ ọlọ́run ọba tòun bá ti wá bàjẹ́ báyìí fún máa ṣẹlẹ̀ sóun. Kọ́lá máa ń ṣàánú ká. Arábìnrin kí ló ṣẹlẹ̀ sí ẹ gan sọ? Kọ́lá wá kọ́rọ̀tún àlámọ́ àti ìfi ọmọ bọ́. Arákùnrin wa ní rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run à, mo máa súnmọ́ ìyàwó mi lọ́sàn-án àwẹ̀ màá Kọ́lá tẹ́sẹ̀ tí ìrùntìrùn ti kọ̀rọ̀ kọ́ bá. Ànábì ní à ọ̀ràn ló dá ìṣó wá ní pápá láti bọ́kùn lọ́rùn ẹrú kan. Kọ́lá là. Lóhùn lágbára rẹ̀ òun ò lè bọ́kùn lọ́rùn ẹrú o. Kọ́lá fàrálì tẹ́sẹ̀ tí ìrùn à ń tẹ̀sùn máa ṣàhárọ̀ ìní mú tàtà àbí àyìn. Ànábì wa bí sallallahu alaihi wasallam pé ṣé o lè gba oṣù méjì léraléra? ka ń tán pé bẹ́ẹ̀ ò là ń ó ní rárá òun ò lágbára yìí ó lóun kan òun t'i gbàdé lè òun súnmọ́ yàwó òun máa gbọ́ oṣù méjì léraléra. bọ́lá bọ̀hálí tẹ̀sán tí ẹ̀ẹ́n tuntun ìmọ̀ sí tìǹà mẹ́sìkìnà. arábìnrin gbà náà ṣe wá ní kápá láti bọ́ àwọn aláìní tí wọ́n jẹ́ ló ń kà ogún ó ní rárá o ó lóun

wa wá gbà nínú. Bàbá bàtà sọ́dà kan bíi. Arábìnrin àwọn èèyàn sísè oyè kéèyàn rọrùn láti bọ́ fún ẹ báyìí ní wa gbà nínú tọ́gbúwá ti ti támọ́rù yìí dàmínú yìí kó wa lọ fi fáwọn ẹ̀gbọ́n sárakùnrin yìí ti sọ ni. àlá afúkọ́rì mi náà. ó ní sá ara àwọn kan tó ṣì wọ́n tún ju tòun àtàwọn ẹbí òun lọ́dún nínú ìṣá. bàbá ṣèkà nàbí sallallahu alaihi wa sallam. ọ̀rọ̀ tó sọ yín pa ànábì lẹ́rìn tí ànábì fi rẹ́rìn tó fi di ntẹ́yìn ẹ̀gbà ànábì fi yọ síta ká. Ah, ẹ̀dá wà láyé o ó dáràn òun tún rí ohun tó fẹ́ fi ṣètọ́ràn a tún fún ẹ ní alternative gbogbo ń tà àkàkalẹ̀ kò sí ìtòrè ṣáàtúntì kan wá kó tó lò ó tún sọ pé wọ́n tún lò lòṣì jù nínú ìlú yìí. àkọọ́lẹ̀ àtùrìmù rìnyá. arábìnrin tọrọ bá rí báyìí tí fi bọ́n ara ilé ẹ̀ e, ṣùgbọ́n ọ̀ràn ló dá o ọ̀ràn ni o. títà fẹ́ lò ń bi eléyìí nípa ànábì òsì láyé mọ́ fẹ́ sọ fún wọ́n pé ìwọ náà ọlọ́run bá ó yọ̀ǹda fún ẹ. ọ̀ràn yẹn wà ńlẹ̀ fún ẹ kó o súnmọ́yàwó lọ́sàn ìtọ́rọ rẹ̀ fún ẹni kò bọ́kùn lọ́rùn ẹrú kan ó wá ní kápá àti bọ́kùn lọ́rùn ẹrú kan ìtọ́rọ rẹ̀ fún ẹni kò gbàwé sixty ó wá ní kápá ilé yẹn òun náà ni kò bọ́ èèyàn sixty ṣe rí eléyìí ní ìsìn kì í ṣe tá a fi ń ṣe nílẹ̀ sí wa táwa mùsùlùmí ṣọ́ra ká má máa lọ gun gírí kọjá ewé jìnnà sí lọ́sàn-án òru lọ́lọ́run bá fún wa nígbà láàyè tó òrùn bá ti wọ̀ tá a ti ṣínu tán títí di ká tó jà sáré ó ní gbà láàyè wà fún kùnrin àti obìnrin láti nípàdé lọ́kọ láya pẹ̀lú ara wọn. sọ à ń rọ̀ wá ká kíyè sára níbi abala tá a gbé yìí ká máa mú ẹ̀sùn wa nídìí níparí ó pàtàkì púpọ̀ kí mùsùlùmí ká mójútó ọrẹ títa àwa mùsùlùmí la lọ́rẹ mùsùlùmí kì í ṣoníbàárà lẹ́yìn fi máa ń bà wá sábà pàdé àwọn àfa tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí tọrọwó lọ́wọ́ àwọn èèyàn tọrọwó tọrọ à àwọn àrò pé ń tọ̀lẹ̀ wá ṣàfihàn bára sínú sáàmù tó wà létò yìí. àwọn àníṣe àwọn lọ sọ́ọ̀bù àwọn lápúdà ẹnu tẹ́ fi ń gba iná ojú tó ń gba àwọn èèyàn ti náà ni wọ́n fi ń filẹ̀ ẹ̀ ẹ́ sẹ́ẹ̀tì àwọn èèyàn ni nígbà tí yàn kàn ń mú àwọn èèyàn lẹ́rú ni. àníkẹ́jẹ́ kí gbogbo náà bẹ́ ọlọ́run á rí ó ti sọ pé ká pè òun òun ajá wa lóhùn ó gbàgbọ́ yín rọ̀ mọ́ ìtẹ́tẹ́ tèrè lọ́dọ̀ àwọn èèyàn anábì sọlọ sọlá ní mọ́làkù méjì ló máa sọ kalẹ̀ sáré lójoojúmọ́ ìkíni á máa bẹ ọlọ́run fún ẹni tí ń ná pé ọlọ́run á fọ̀pọ̀ rọ́pò fún wọ. ìkejì á máa bẹ ọlọ́run fún ẹni tí tó ń háwọ́ tó ń ṣàǹfẹ́ máa gbà lọ́wọ́ àwọn èèyàn. ọlọ́run eléyìí tó ń wò fẹ́ máa ná ètò yẹ pé kó ṣáà máa gbà kó máa tèrè rí àwọn èèyàn jẹ́ ní títì ẹ̀ fi parun sínú tó ní má Ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀ ń jẹ́ ni tí máa ń tọrẹ. Àná Abdullahi ibn Abbas radiyallahu anhuma qala. Látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma ẹ̀gbọ́n tó sọ. Kana Rasulullahi sallallahu alayhi wa sallam ajwadan nas. Ó ní Ànábì sọ̀lọ̀ lọ́wọ́ àlùsọ̀lọ̀ ń jẹ́ ni tí máa ń tọrẹ gan-an. O máa ń sọ̀rọ̀ gan. kana juwadu ma yakunu fi ramadana hina yalqa jibiri. ó ní ẹ̀ka wa ní agbára jù ni pé ànábì máa wá ń sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ máa tún wá ń lè kéńkà nínú ramadan. sẹ́rẹ̀ yìí tẹ́lẹ̀ rí tó bá yẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ntẹ̀ máa ń fún yàn oníbi two hundred naira ramadan dé báyìí níta yìí ti tẹ̀sí two thousand naira. ẹ̀yẹ́ ní ìdí mọ́tò kan ẹ̀rẹ̀ sọ lọ fún wọn ẹ má tún wá ṣètọ̀rẹ́ yín kẹ́tún wá fi káàdì ní ìbàjẹ́ o ẹlẹ́mìí ṣètọ̀rẹ́ àánú gbéra sí mọ́sálásí ọ̀sẹ̀ gbogbo ayé tí wọ́n mọ̀ pé wọn náà ló ṣe gẹ́gẹ́ ní gẹ́gẹ́ báyìí ẹ̀ta sọ pé àwọn máa wá ní àwọn náà ni wọ́n gbẹ̀sọ̀ fún àyìn máàmù kó máa náà sorúkọ ẹrú ọlọ́run ilé ló fi ń da jù láti tó lè sọ̀rọ̀ akọ́ tó kún bẹ́lẹ̀ mọ́ni wọlé àdá sọ́dọ̀ akọ̀ tí yàrá ti ń ṣe tó àti ìdíkọ̀ gbogbo ayé ti mọ̀ wá ń yọra wá ń ṣe kárí ni òṣèlú adáńdò ṣe mọ́ torí ọlọ́run torí èèyàn ló dẹ̀ ṣe ń ṣe yẹn nígbà tó ṣe tí wọ́n yẹ pé láàrin wà tọ́lọ́run ìwọ náà jókòó sáà ni náà dágbọ́n bá wọn wọ́n tún na ọsàn wọ́n na ọsàn sí ìwọ náà ń gbà wọ́n na omi sí ìwọ náà ń gbà wọ́n na dàmínú sí ìwọ náà ń gbà àwọn fún yín ní kékeré ráìsì àti ìwọ náà tún gbà bí ìgbà tẹ́ pé ìwọ náà wá gbà ń bẹ̀ ni o ò ṣe bí ìgbà tẹ́ pé ìwọ ló tiẹ̀ ìwọ gan ló gbé kalẹ̀ bí mùsùlùmí eré ṣe ń ṣe rèé ṣùgbọ́n mùsùlùmí tó wá ń kàn tó láwọn èèyàn mọ́ni ẹ bá mi fún wọn bẹ́ẹ̀ ẹ bá mi jẹ́ kí kíni yẹn kárí o ẹ ṣáyìn ti gbà ẹ má wọ́n ló kún bí ẹ bá bá mi à òwe lè tán ṣe yín náà ní sí kò sẹ́ni tó béèrè rẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn èèyàn á jẹun wá gbalada tí wọ́n gbà rẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n wá bọ̀ wọ́n wá ní gbalada kó o bọ́ aláàrẹ̀ lọ́dọ̀ ọlọ́run ń tó fẹ́ mọ̀ náà ní ká máa bàbá yẹn náwó alágbádá ah, ṣáì gan ọlọ́run á ah, nǹkan tí wọ́n ṣe àwo tí wọ́n gbé kalẹ̀ so gbogbo orí ilé ẹja jìnnà sí. yá máa ń ta sọ́jà àbá ni mo pèrè tí wọ́n máa ń ṣètọ́ra. máa lù lọ ìtẹ̀bí zòlòhù. má gbàgbé pé owó tó ń náwó kọ́ ló jẹ́ ọlọ́run ló ní ọ. máa lù lọ ìtẹ̀bí zòlòhù. àbí mi àti èrò kọ́ ala lówó tá à ń nà ni. máa lù lọ ìtẹ̀bí zòlòhù. àbá tí wọ́n ṣe nípòwé tó ń sọmọ kan kọ́ làwọn lówó táwọn ń lọ ọlọ́run ló ní. yá máa ń ta sọ́jà kọ́ máa lù wọ́n dẹ̀ gbọ́dọ̀ dáná torí wọn nàkọ́kọ́ ló ní tó bá ti pọ̀ lọ́dọ̀ ẹ̀ ọlọ́wọ́ fi tàwọn ẹlòmíì náà kún ni. àwùjọ yìí lè kọ́ ìrì máa lè lè máa lè nù kẹfàánù. téèyàn bá ná owó sójú ọ̀nà dáadáa ìná ò tán owó owó tíyàn ná sọ́nà halal ni o. àwùjọ yìí lè máa lè máa lè lè máa lè náà rọ gbogbo ẹ̀ńtẹ́ ní lọ́wọ́ ṣùgbọ́n tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀fẹ́ ná kò sèrè ń jowó fi sí deposit kò sèrè ń jowó tẹ màlọ́ fi ìfẹ́ sí káàkiri ẹ mọ yín tẹ ẹ tí ní ẹ mọ tẹ́tí fẹ́ ní sí ẹ lè dá ẹ lè ní ayé wàláyé tí díẹ̀ ẹ lè máa ní a gba owó lọ́wọ́ àwọn èèyàn tàbí ní èkó rẹ̀ tá a náà ma àjẹmọ́ à ń kàn pìkì pẹ̀lú àwọn ọlọ́lá ànájì sallallahu alaihi wasallam o tọ́lọ́ bá gbé wá báyìí ṣùgbọ́n ẹ má wàá gbéra yín sí kò ni ni kò sí tó lówó kọ́tà táwọn náà ní gùn kò sí létà kọ́tà náà ní kọ́ kò wá ní jẹ́ jíṣẹ́ ọlọ́run bó ṣe tó àti bó ṣe yẹ. أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا máa wá tí a bá ní ìbéèrè kan àti tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe ìgbọ̀wọ́ irú ètò báyìí á pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz wa náà òun náà ní 080 35 Seventy-five, fourteen, sixty-six.